المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين أرقى أقف ولهم ọba tí ó ní gbogbo àgbáńlá ayé tó dẹ̀ ń pèsè fúnníkálukú wa lódiwọ̀n ohun tó fẹ́ kó dọ́dọ̀ wa àti lákòókò tó fẹ́ kó dọ́dọ̀ wa àti bó ṣe fẹ́ kó dọ́dọ̀ wa. Àti ajẹ́rìí wípé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà onìkan náà lọ́ba tí ó mọ́gbà tẹ́nìkankan wa yóò ní lu ayé má ọ̀nà ló mọ ibi tí kó wa máa parí ẹ̀ sí ìtòsí ni àbọ́nà tó jìn àmì ọlọ́run ọba subhanahu wa ta'ala kó jọ kó fi dáadáa rọ̀ wá láti ṣe o sọ̀rọ̀ alékún ọlá ọlọ́run fún anábà Muhammad sallallahu alaihi wasallama ẹni tó já gbé bá ọlọ́run bá ṣe fẹ́ràn rẹ̀ tó ń tọ́lọ̀n fi parí ìrìn àjú ẹ̀ náà ní kú àwọn àmì ọlọ́run kó jọ kó bá ṣàlékún ọ̀nà akóríire ìjẹ́ mùsùlùmí ìtẹ́pẹ̀yẹn náà ni ọlọ́run bá fi ṣe àkójọpọ̀ wa ní ọ̀rọ̀ àyá òní tí kì bá ń ṣe bẹ́ẹ̀ ni pàtàkì ọjọ́ jímà àbákan ma tágẹ̀tì ọjọ́ jímà báyìí láti bí ma fi ṣe owó lára àwọn ọmọ ẹ̀yà wa mùsùlùmí àwọn pọ́jọ́ tó jọ wá ni táwọn kan máa ń tágẹ̀tì ni pé mùsùlùmí yẹn tó jáde òjẹ́ mínà sáré ṣiṣẹ́ bí ọlọ́kadà àbẹnidí ń ta nǹkan tútù táwọn èèyàn fẹ́ mú àbẹnidí ń ta táwọn èèyàn fẹ́ wọ̀ a máa wá ṣọ́ wa lásìkò gbà táwọn a máa fi kọjá lẹ́bi tóun ti ń pàtẹ kò mọ̀ pé ń tá àjọ ń ṣe ìhun tó kàn wọn náà ni ká ní kìí ṣe pọ́lọ́wọ́n bá bá kí àwa ni àrípò bukata katete sọ dúkọ́ yóò bá náà máa ń sọ ọ̀rọ̀ kan wá ní wítẹ̀ mi dèmí anáwítẹ̀ ẹ̀kú tó lọ òkúnkún sáà nìkankan nínú wa tó lè fọ́ ya gbóṣì tó gbà báyìí kí n lò ẹnikálukú wa náà ṣákan ṣe ìta ń ṣe lọ ní pínpàtẹ́ mi ṣíwà ẹ̀já ṣe kọ̀ntínìù stop tí mbụ stọ́pù ń stop eni. ó yẹ kíyàn mójú táwọn kankan kíyàn tètè sọ eléyẹ ni rúyí tèmi fẹ́ sọ lónìí tí mo dẹ̀ fẹ́ rọ̀ wá káwa náà jọ torí tọ́lọ́ nǹkan mójútó èmá sọ àsọtẹ́lẹ̀ ká tó papòdà lásìkò gbà tẹ́mi ṣe ń bẹ lára wa yìí ó pàtàkì púpọ̀ o ó pàtàkì púpọ̀ o já mójútó ẹjá pàtàkì ẹ o ẹjá sọ fún àwọn arúgbó wa kípàdé mọ̀lẹ́bí máa wáyé táwọn àsọtẹ́lẹ̀ kan máa ṣẹlẹ̀ láti ẹnu àwọn àgbààgbà wa káwa náà máa ríra wa ní ìrọmọ kékeré káwa náà ti máa mọ̀ọ́mọ̀ sọ àwọn kan náà kalẹ̀ rípọ́láwọn bá ò fi ọjọ́ orí pin kò dẹ̀sí tó kan láwọn pẹ̀lú tèmi àti yín ṣe lọ́wọ́ tásìkò tí ọ̀n kí ń yí agbó ẹ̀ padà sẹ́yìn la yastakhiruna as-sa'ata wa la yastaqdimun ẹni kò lè sọ pé má dáhùn kò tí ìyá kò sí kú lójú ẹ̀ ẹni kò lè sọ pé àlóò lọ lé níṣẹ́ tásìkò yóò bá ti tó tẹ́nìkan bá lágbájá lọ lónìí àsìkò ẹ̀ gbogbo àkókò kíyàn máa rántí ẹ̀ tí wọ́n bá rántí kó máa ń jẹ́ kíyàn já ọkùnrin níbi pálapàla tí wọ́n bá ń ṣe tí wọ́n bá àyàn sàbí tí wọ́n gbọ́n wà sí akànáà máa ń jẹ́ kíyàn tètè múra sí dáadáa ṣíṣe kíyàn dẹ̀ máa fọ ẹ̀mí ara ẹ̀ má pẹ̀lú tí fẹ́ lọ pàlé lọ́dọ̀ ni ìsàsọtẹ́lẹ̀ dáadáa ẹmẹ́jà kan máa gbẹ́sì yé nìkan káwọ máa gbọ́ yí kókò máa tọ́ sínú ara wa ká máa joyè alhimar tọ́lọ̀mbáró ìní náà alkùránì pẹ̀ka mọ́sà lè alhimar yá mílẹ̀ asfáàrọ̀ ẹlùmínà ti gbọ́ wà sí oríṣiríṣi ló ti gbọ́ ẹrù ti wà lórí oríṣiríṣi ìdájọ́ òfin ẹ̀sùn lónà ti gbọ́ yẹ kò kò sọ àsọkalẹ̀ nígbàtí irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ bá papòdà ọ̀nà oríṣiríṣi ìjọ̀gbọ́n máa ń wáyé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn olórí ẹbí kẹ̀rẹ̀ rí adọ́lọ̀ kó máa ṣe wọn lólórí ibú ni tánkàn wọn lólórí ẹbí ká máa fẹnu sọ tí ò dá àwọn náà bá dé wá jẹ gàba ṣùgbọ́n tẹ́ni tó lọ yìí ó máa ń sáábà ṣèrànlọ́wọ́ tó pọ̀ gan-an táwọn bùtùlú bá ti ẹ̀fẹ́ dáwà aláàlẹ̀ a mọ̀ níwọ̀n ẹlẹ́ẹ̀kejì ajẹ́sípà wọn ni wọ́n lẹ̀ṣẹ̀ wàhálà wọn àwọn lọ́lẹ̀ṣẹ̀ ọ̀ràn tí wọ́n ń dá kòkan lóògbé yìí má kí ni rúfẹ́ àwọn kan bẹ́ẹ̀ ẹjá ti máa ní àsọkalẹ̀ pẹ̀tọ́lọ́run tó lẹ̀ mímí bá gbá ẹ má fòkú mẹ́ráre o ẹ má dádúró dọmọ kan tó wà níbi kan o ẹ má lọ ẹ̀ bá mú mi ẹ má ṣe mí bá kan o tó bá ti yá ẹ tètè fún àwọn mùsùlùmí ẹwẹ̀ mi ẹ kírun sí mi lára ẹ̀dẹ̀ lọ sí mi sí tẹ́ kódà òkú ẹni tá ń sọ yìí kó tó kú èmi àtẹ̀yìn a lè sọ sínú àtútẹ́lẹ̀ wa pé nínú wà sí ìyàwó pé lágbájá ni mo fẹ́ kó wẹ̀ mí tọ́lọ̀ ń bá ní kí n kú sí túnmọ̀ ẹ̀rẹ́ pé ti máa kó síwájú ẹ̀ òun ni kó wẹ̀ mi lámọ́yí náà lóhùn mi kó kírun sí mi lára tọ́lọ̀ ń bá ní kí síwájú ẹ̀ lọ kódẹ̀ síwá sí fáwọn èèyàn níbi òkú mi ṣùgbọ́n tọ́lọ̀ ń bá ní kó síwájú mi lọ́tọ̀ ni mò ń tó ó tún kan lágbájá ó lè mú option bí mélòó kalẹ̀ tí gbogbo àwọn yẹn bá ti wá lọ kó tó ṣùgbọ́n àwọn tó kàálẹ̀ àwọn ẹlẹni tá máa mú ní bó ṣe lé wọ́n lẹ̀ lọ tó bá lẹ́ni báyìí ló wọ́n kówẹ̀ fún ènìyàn náà ní kájẹ́ kówẹ̀ fún ìtẹ́ ní kẹsìn wọn sí tọ́lọ̀run bá ní kó kú sí tòsí ìtẹ́ tó dárúkọ lápẹẹrẹ ni mo fẹ́ o ni mo fẹ́ o tọ́lọ̀run bá ní kí tí kì bá ń ṣe náà lú ibi tí bá kú sí ìtẹ́ tó wà ń tò sí ibẹ̀ tó jẹ́ tẹ́ mùsùlùmí ibẹ̀ náà ni mo fẹ́ o ẹ bá mi tẹ́ máa yàn létí o ohun tí mo fẹ́ rí o àsọtẹ́lẹ̀ ẹ ti gbọ́dọ̀ wà kọ̀dẹ̀ gbọ́dọ̀ jẹ́ pé tí a máa máa yọ́ sọ ní kọ̀rọ̀ ohun tó pò kátàkì ìgbọ́n wọn fífún ní kálukú ní kọ́pì títí ẹ̀ kódà mi tọ́lọ̀ ní kí ayé rọrùn dé lónìí tó bá bùkátà kọ́ṣe video coverage kò ní kálukú ọmọ náà kámẹ́rà tí bàbá wọn ń sọ lẹ́yìn eléyìí tí mo ní mi fẹ́ má sí mi sílé àwọn ọ̀pá àti ṣíwá sí ẹ̀fún wa kódà ènìyàn lè yìnbá ìta fẹ́ẹ̀sìn wa àwọn tí mo ń sọ yẹ bá mi kàdé káwọn àbúrò mi gbọ́ káwọn ẹ̀gbọ́n mi gbọ́ o kò dìgbà tí wọ́n bá dùbúlẹ̀ rẹ̀ kí wọ́n kó tó máa sọ̀rọ̀ eléyìí kò ní kankan ṣe pẹ̀lá rẹ̀ torí pé ikú òun àtàárẹ̀ kọ́ ni wọ́n jọ ń ṣe ó kàn máa ń mú ẹni tó ni ó máa ń pẹni tí ó ṣàárẹ̀ náà eléyìn bẹ́ẹ̀ ọ̀nà ni pé ẹ má o o tẹ bá ti náà ló pín o ìjọ́ kẹta àwọn jẹ́ kó wa pé wọ́n wá gbogbo àdíyèsí tú lórí ẹ̀ wọ́n wá ayà alkùránì títí títí wọ́n rí kankan náà tó fi ìdíjọ́ kẹta kẹta múlẹ̀ o wọ́n ní máa ń ṣe ìdíjọ́ náà ní kálọ sí pàtàìsì pẹ̀lú ẹbí ẹni tó kú pé ẹkú àṣẹyìndí ẹkú lédè lẹ́yìn jọ́ kẹta lọ́nkí wọn jọ́ kìíní jọ́ kejì ẹ̀yìn jọ́ kẹta wọ́n ti fi láti kámà lọ̀dọ̀ wọn mọ́ káfí wọ́n lẹ̀ tó náà náà fẹ́ lọ bí iṣẹ́ àwọn náà ní nǹkan mí tí wọ́n fẹ́ rán tó bá ti rọ́dọ̀ wọn dé torí bẹ bá ti ṣe ń rọ́lọ rọ́bọ̀ rọ́lọ rọ́bọ̀ ìjìbà níjẹ́ ẹ̀wọ̀n fẹ́ kó jọ́ kẹta lọ á sì wà lára ṣùgbọ́n má tún lọ gbé e jáde

bákanáà tẹ́yàn bá ti láǹfààní àti sílé kalẹ̀ èyàn ti bọ́ ìwọ̀ yẹn kúrò lọ́nà ara ẹ̀ èyàn ọmọ tẹ bá fẹ́ ṣe lórúkọ mi kò tún tó burú mẹ́ o ẹ ṣe kẹ́ẹ̀dọ̀gbé sílé ọlọ́run ẹ ṣe kẹ́ẹ̀ṣù mẹ́sàdúgbò ìyẹn ni mo fẹ́ o káwà tó sẹ́lẹ̀ máa wà ọgọ́rọ̀ àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ń papòdà kí ń sọ ọgọ́rọ̀ wọn máa ń dákẹ́ ni ló fà tó jẹ́ pé òkú ẹgbẹgbẹ̀rún àwọn àfáà nílẹ̀ Yorùbá yìí òkú ẹgbẹgbẹ̀rún àwọn àfáà nílẹ̀ Yorùbá yìí ilé ló wà ilé ni kódà ní òròrí ó gbàgbọ́ pé ká lọ sìnkú lọ sọ́nù ni èmi àtẹ̀tún máa sọ wòròwòrò pé bí bàbá rẹ bá ṣe rí lọ́dọ̀ rẹ ní kó ṣe ló wà bí jùúnù sí tí bá rẹ bá pàtàkì lọ́dọ̀ rẹ táwọn máa wá ṣàbẹ̀wò rẹ̀ nígbà tó bá kú tán sí sí àyọ̀wọ̀ táwọn máa bá ọ̀rọ̀ burúkú lọ́rọ̀ ẹwàjá padà wá síbi hadith yìí ọ̀rọ̀ tó ń já àràyìn wípé hadith tánàbí sallallahu alaihi wasallam ìpé òkú almayitu yu'adhabu bibukahi ahlihi òkú a máa jẹyà látara igbe àwọn ará alé rẹ̀ ọ̀rọ̀ tó kẹnu àwọn èèyàn kọ́ dìde wọn náà dìbìn lẹ́sẹ̀ ńlẹ̀ hadithu tirmidhi ni al-imam albani da sahahare olola àfíà ya wa aisha na sọ̀rọ̀ wọn comment lórí hadith yẹn an bo ti wọn riwaya mi ti wa tó ti sahih bukhari àti sahih muslim ito inshallah wọn bá nbe na sallallahu alaihi wasallam o kwa ma je ya bin niyahi àfáà ní àdéfù yẹn pẹ̀lẹ́ alkùránì pé wà láàtẹ́ 0 wà 0 tó 0 ó kọ́rọ́ torípa àwọn ìkan lọ ṣàbẹ̀wò abúlábìnà Umar àti abúlábìnà eh, Abbas radiyallahu ta'ala anhu àwọn méjèèjì yẹn àtàwọn sàábà tó kù wọ́n kọ̀ wọ́n rìn lọ sílé Usman nígbàtí ọmọ rẹ̀ kú wọ́n lọ kí abúlábìnà Umar dẹ̀ jókòó sẹ́gbẹ́ abúlábìnà Abbas àwọn méjèèjì wá ń gbọ́ pé àwọn nǹkan dún nínú ilé ohun igbe àwọn sọ fún amúrù tí ṣe ọmọ Usman lọ dáwọn tó ń ké nínú ilé ẹlẹ́kùn dáwọn alákẹ́pẹ́ kan yẹ sunkún ma ṣí wọn ọ̀gbọ́n tánà bí sọ ní sallallahu alaihi ìtànà bí sọ ń bí hadithu yẹn ó dàbí ìgbà táwọn èèyàn ti ń ṣì gbọ́ ọ̀rọ̀ tó dẹ̀ sọ iná dẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn afẹ́sìn tí wọ́n fi mú ìtumọ̀ jáde tí ọkọ̀ náà ni ohun tí ọkàn balẹ̀ sí nínú ọ̀rọ̀ wípé ni bá kú wọ́n kì í ṣe èèwọ̀ kò dẹ̀ lè hadith

ṣùgbọ́n bó ṣẹlẹ̀ òun kó ṣẹlẹ̀ náà a ní kankan àfin tó máa yọ ọlọ́run bá wa nínú sọ ó ní wa inna bí fèrọ kíkà Ibrahim alamazunu ire Ibrahim bá ṣe ṣá àfẹ́kù rẹ tó tó lọ yìí tọ́lọ ń pè sọ́dọ̀ yìí ó bà wá nínú jẹ́ púpọ̀ igbe ṣùgbọ́n kí tó ma wá mú ìyà ẹn tó bẹ nínú sáré a fásọ pé yàtà àdá almayid òkú a máa jẹ̀rora a máa philippine látara páwọn èèyàn bára jẹ́ wọ́n sọ tí ò dá lẹ́yìn rẹ̀ onítànábì ń sọ ń bẹ̀ sọ̀lọ̀sọ̀lọ̀ torí pé wala taziru waziratun wizra ukhra ni tó ń jẹ́ṣẹ̀ láyé jẹ tó ànú sáré àyàfi tó bá pọ̀ náà bá sàtọ́tẹ́lẹ̀ pẹ́ ṣe bẹ́ẹ̀ lẹ́yìn irú ìtàlákùnrin fún ibnata ammihi ó sọ fún ọmọ ọkù rẹ̀ pé idha mittu fanni'ini bima ana ahluhu wa shuqi alayya al-jayba ya ibnata ma'badi ó ní tó ń bá fi lè kú ó ní kó túfọ̀ ń fara ayé pẹ̀lú tó ń tọ́ sí láti kó kó fi túfọ̀ kò bá jẹ́ kó máa fọ́ gíláàsì mọ́tò àwọn èèyàn kiri kò bá jẹ́ kó máa jòkúta sórí pánà àwọn èèyàn kiri ó sọ pé àà ó ti lọ́ ó wá lè wọ́n ẹgbọ́ bá sọ kó lórí kórí ẹ lọ kí ní kan wọlọ́mọ́ bó ń ṣe tó lọ́dọ̀ ẹ̀ sáàmà túfọ̀ ń kiri fara ayé yọ́kọ́ gbọ́ pé òun ti lọ ẹ̀kan lọ ó ní lẹ́yìn náà bó ṣe máa pariwo ẹ̀kọ́ máa mọ́ láàrin oníkan wọ́n ṣókùrì aláìyàlìjẹ́ ìbá yẹ́bùnẹ́ta máa bádì ìrẹ́bùnẹ́ta máa bádì máa wá fàṣàmọ́rẹ̀ lọ́rùn yóò rò pò yàwèrè máa bí ẹ kí ló ṣe kó lára ààrẹ òlélẹ̀ mọ́ ni ọmọ rẹ̀ lókù ara olílẹ̀ mọ́ ní wọ́n ní rú àsọtẹ́lẹ̀ rú ilé ìtarakùnrin yìí sọ yìí nínú àwọn tí máa ṣẹlẹ̀ asọ́rọ̀ ìjàhìrí ìyẹn ni ṣẹ̀rẹ́ àsìláàmù takò ṣùgbẹ́ èèyàn ẹni kú omi wá ń bọ́ lójú ẹni sọ́lọ́lá sọ́lọ́ dọ́tọ́ ọmọ rẹ̀ jáde láyé omi bọ́lójú ẹ̀ ìntànẹ́bì ń kọ̀ ń bẹ̀ yẹn o ni anniyaha ìmá sunkún oró ìmá fọ àwọn ohun kóhùn tóun ti bàjẹ́ o ha níbòní kóhùn ti bẹ̀rẹ̀ ayé òun ti dàrú àìtí ti fọ́ kíníká ti ṣe ààrẹ ó ti tán ó ti parí gbogbo àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mi máa yí mọ́lẹ̀ báyìí yíra ẹ̀lẹ̀ báyìí tán máa tún di gbogbo àwọn eléyẹn oníṣẹ̀rẹ́ islam ò fẹ́ àwa náà dẹ̀ ti gbọ́dọ̀ sàtúntẹ́lẹ̀ irú ẹ̀ náà fáwọn ẹbí àwọn ọmọ wa wọ́n mọ̀ kókò sí mo ṣe máa lọ tí ò ní dùn yín wọ́n kókò sí bó ṣe máa ṣẹlẹ̀ tí ò ní dẹnìkan nínú wa tẹ́nìkan ní wa bá lọ ṣùgbọ́n má jà sí mẹ́dọ̀ ká ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ o eléyìí pàtàkì púpọ̀ adẹ̀gbọ́dọ̀ ṣọ́ra agbọ́dọ̀ ṣọ́ ahọ́n wa gbogbo àtà ń sábà dá sọ́rọ̀ ẹ̀sìn lásìkò yìí hey ayélujára ti bà nǹkan jẹ́ social media ti dà nǹkan rú ti ìyẹn ni ma fi round up lónìí ìkan nínú àwọn àfẹ́ẹ̀sìn ilẹ̀ Yorùbá wá ń bí tí wọ́n padà sọ́dọ̀ Ọlọ́run lọ́sẹ̀ tó kọjá àmì Ọlọ́run kó má ṣàbáwá kó bá ibi tí wọ́n kù sí ń gbà tí wọ́n wà láyé gẹ́gẹ́ bí jẹ́ déèyàn àbí ọlọ́run kójọ kó wá ṣàmójú kúrò fún wọn kò sánà bí ọlọ́run ní gbogbo atáàkù láyé lẹ́sìnà káàfáà náà talẹ́nu tó nínú wà sí èèyàn ní torí àfikà máa bẹ ọlọ́run kó kó ṣàmójú kúrò fún ní kálukú wa àwọn dáadáa ilé tí bàbá bó fẹ́ bó já sí pé ìjókòójọ́ kẹta wáyé bó fẹ́ bójá tó pé nínú ìjókòjọ́ kẹta tó wáyé náà àwọn tí wọ́n organize náà tó padà ń sọ́m̀bẹ̀ pé náà bàbá yóò ọ ti sọ pé yẹ bó fẹ́ bóyá kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà àwọn gbọ́rìṣìíríṣìí àwọn ta hàn àwọn èèyàn jáde ń o kìí dẹ̀ ṣe o kìí ṣe

ààrẹ ní àlákọ̀ọ́kọ́ àdẹ̀ ní kọ̀kọ́ tá ń gbà lọ́dọ̀ ẹbí wọn àbáwọn ọmọ wọn ṣùgbọ́n tá mọ́ ń pa wọn náà ni pé àṣàmọ̀ pé tọ́ àwọn àfó oríṣiríṣi jáde tí wọ́n ṣe wà sí nílẹ̀ Yorùbá ṣùgbọ́n bàbá ìtúṣe ìwà nílẹ̀ tí máa ń já lójú mi kù sí ẹ̀nà àbẹ́rẹ̀ bá yá fi wọn so ká sọ dáadáa sáàmà nípa ẹ̀ tó ti lọ pàápàá jùlọ tó bá ti lọ ṣẹ̀rẹ́ ìsìlámù aláwọ̀wà láti máa sọ́run tí ò dánpa rẹ̀ ẹni tó bá ti papọ̀dà tó ti kúrò láyé kò dá nínú ṣẹ̀rẹ́ ìsìlámù kábẹ̀rẹ̀ tí máa lọ tú ẹ̀wẹ̀wù tó wà sọ ìpé pọ̀ jù kí ní kò sí tó kàn pẹ̀lú yẹn mọ́ ohun kó dẹ̀ fi dáadáa kó wá kó fi kẹ́ kò tẹ́rẹ̀ tàà fẹ́ jẹ níbi kẹ́nìkan ma wá júwe iná fún mùsùlùmí tó kúrò láyé kódà kẹfẹ̀ẹ́rí kú àgbọ̀dọ̀ ma wá ṣèdá àgbọ̀dọ̀ ma wá dorúgbà ah, alákọ̀ọ́dá ara rẹ̀ lọ ó gbọ́dọ̀ bà wá nínú jẹ́ pé ah, ẹni yìí kú sínú kúfùrù yìí ó dẹ̀ kú sínú a ń bèèrè ẹni tó dá lójú pé ní ìsìlámù ló kú sí àbẹ̀ ọlọ́ọ̀bá kó jọ kó bá ṣàbà kẹ́ bàbá náà àti gbogbo àwọn ọmọ yàwá tí wọ́n ti ṣíṣẹ̀ ẹ jẹ́ ká mójútó wà síyà o ẹ jẹ́ ká mójútó àsọtẹ́lẹ̀ o àbí ọlọ́ọ̀bá kó jọ kó jẹ́ káwa náà ṣíwọ́ dáadáa aqulu ma tasma'un subhanakallahumma